الميزانيين الأشياء المؤثرة في حياة القلب والأشياء المؤثرة في موتها أنقرني أني أريد ìtúpọ̀ tí ó fi lè mú ẹ̀mí má ríbi sẹ̀mí má tí ó kú àti pẹ́wọ̀n nǹkan wo ni orí pa èyí tí ó túpọ̀ bákan náà etí ẹ̀mí ó fi orígun ṣe ẹ̀mí dáadáa tí ó máa ṣàyí dáadáa lábàá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n jẹ́ pé wọ́n wípé inna quluba bani adama bayna isba'ayni min asabi'i ar-rahman كقلب واحد يصرفه حيث شاء يري أو أبقى أو مينيا ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó gbogbo ẹjọ́ sí orí ọwọ́ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ọba àlekè ọlá kó gbogbo ẹ̀dá ẹ̀mí wọn ó kú ọjọ́ síbi ọmọ kan méjì láàrin ọmọ kan ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ọba máa wá yí lọ máa yí bàbá ṣòwò tó túmọ̀ wípé kì í sábà rọrùn kẹ́mi máa bẹ bákan náà ní ti dídá àbíká ìdá tí a bá jẹ́ pé ìrárí ẹ̀mí kan ti ń bẹ lórí dáadáa ọkàn ò ní balẹ̀ wípé mi náà ò ní padà yìí bákan náà tí a bá rí ẹ̀mí kan lórí àìdá àmì máa nérò wípé bí ó sì bá kùnà tó bọ́lá ọba àríkẹ́ ọlọ́jọ́ bí wọ́n wípé yóò kọ̀ ha káyífà yàṣá òun Allah subhanahu wa ta'ala òun lòun máa yí ẹ̀mí lọ bọ̀ bó bá ṣe wò wọn olófin rẹ̀ nù ọ̀rọ̀ ìdíṣẹ́ ọlọ́run sílẹ̀ láàbà àrẹ́gbẹ̀rún sálẹ̀ bó tiẹ̀ jẹ́ pé náà lọ bá ẹ̀dá ọlọ́run ọba àrẹ́kẹ́ọ́lá níbi àwọn ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ọba sọ́lọ́run kọ́lọ́run má jẹ́ kí ẹ̀mí àwọn kúrú lọ síbi tí ò dá níbi àwọn sábà wípé ní yàmùkọ́lù bẹ̀rùkúrú fẹ̀bìtìkọ́lù bíi aládé ọlọ́run ọba yí ẹ̀mí yí ẹ̀mí dákun má jẹ́ kí ẹ̀mí tèmi má jẹ́ kó yí jẹ́ kí ẹ̀mí tèmi kó dúró dédé lórí nǹkan ọ̀fẹ́ inú àdúrà mi nàbí àmà sọ wípé yá mùsàlùmífà ìkòròdù sọ̀rọ̀ kọ́lùbì ilẹ̀ ọ̀tọ̀ àtẹ̀kù ìrẹ̀ ọlọ́run ọba yí ẹ̀mí yí ẹ̀mí tọ́bá ti ẹ̀fẹ́ yí ẹ̀mí mi dákun yí lọ síbi tí ó jẹ́ wípé ìtẹ̀lé tiẹ̀ náà lè pọ̀ fún jùlọ ẹfẹ́ wá ṣàlàyé fáwa lónìí ó ní pé àwọn nǹkan wo ó ní èèyàn fi lè jẹ́ wípé yóò mú èèyàn ẹ̀mí tó ti dúró dédé tí ti ń ṣẹ̀mí bóun ni ò ṣe ní jẹ́ pé níwàá sọ ọ́ dẹ̀mí tí ọ̀rẹ́ mi ṣe náà ẹ̀mí tí ó mọ̀ wá bẹ ní òkọ̀kọ̀ ọ̀gá tí ń jẹ́ ìpìlẹ̀ ńláńlá tó lè mú ẹ̀mí ó sọ ọ́ di tí ó kú kódà kẹni tí ó lẹ̀mí máa rò bí ikú ń ṣẹ̀mí láyé tá à ń sọ nípa kíkú ẹ̀mí yìí kì í ṣe ìran kíkú kan táwọn dókítà òyìnbó lè mà kì í ṣe ìran àárẹ̀ kan tó jẹ́ pé tó bá ṣèyàn yẹn pé lè gbé lọ sínú hospital tó kábàárà wò ó kí ní ṣèyàn ògùn yẹn wo omi wo nìyẹn lò sí yìí kọ́ là ń sọ ẹni kí ẹ̀mí kó kú nípa ọlọ́run ọba àlekè kí ẹ̀mí kó kú nípa ìṣètò ọlọ́run ọba àlekè kí ẹ̀mí máa rìn lórí ilẹ̀ ṣùgbọ́n ní abẹ́ bọ́lọ̀ ń ṣe wò ó bọ́lọ̀ ń ṣe dá ẹ̀mí náà ti kú ọ̀dọ́ tí máa mú ẹ̀mí kú oníkéèyàn jìnnà sí ìrántí ọlọ́run ọba àlòkè ọlá ọ̀dọ́ tí máa mú ẹ̀mí kú oníkéèyàn jìnnà sí ìfi òfin ọlọ́run ṣòfin tí máa mú ẹ̀mí kú oníkápẹ́rọ ọlọ́run ọba àlòkè ọlá fún yà ọlọ́run fẹ́ báyìí ọlọ́run ò fẹ́ báyìí kí ẹ má wàá fi ṣiṣẹ́ kí a fi ṣàyèsí eléyìí a máa jẹ́ kí ẹ̀mí kódà kó ní tí ó pọ̀ nínú tí a máa fi ń rẹ́mi sẹ̀mí ẹ̀mí yóò sì kú mọ́ ẹni tí ó ní lára lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wọ́n jẹ́ pé wa nínú al-Qur'an al-Karim ní abẹ́ wípé tí máa ń sábà mú ẹ̀mí kú ni kíyàn rí àwọn àmì ọlọ́run kíyàn rí àmì àwọn àmì títóbi ọlọ́run ọba àlekè ọlá èdè yóò fi wá gbàgbọ́ téèyàn fi bẹ̀rẹ̀ ọlọ́run sí téèyàn fi wá súnmọ́ ọlọ́run sí kéèyàn wá tẹ̀yìn ìgbà náà kéèyàn tó máa wá sí tó tako àwọn àmì yìí eléyàá máa mú ẹ̀mí ẹ̀kú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ọlọ́run pàtàkì fún wa wọn ni tàwọn bá lóṣù ayé àwọn bá lóṣù ayé rèé yẹ bá sí màá àwọn ìran ńláńlá nínú àwọn ìran èèyàn pé ìkánná wọn kú fún àwọn tí wọ́n gẹ́bà náà Israel tó sì jẹ́ pé olùtẹ̀lé ànábìwá Mùsá ni wọn. Ikú tí arákùnrin wọn kú yìí ó jẹ́ kàyéfì fún gbogbo wa torí wípé wọ́n ní bùkátà sí ká bóun ni ikú yìí ṣe jẹ́. Wọ́n rí i pé ikú arákùnrin yìí kú yìí gbogbo kúnà tí yàrá sì ti kú lọ́nà ló páyà. Ìgbọ́n ìgbẹ́ nìkan nú àhán ní sábà bí ọwọ́ níbi bí arákùnrin ṣe kú àwọn ní bùkátà sí kán tún gbàgbọ́ fọ́lọ́run ọba àlekè ọlá sí látara nábì wa Mùsá alayhi salam nígbà nábì wa ẹ ti wí fún abọ́lọ́run ọba àlekè ọlọ́run ránṣẹ́ wọ́n dẹ̀ wí fún abọ́lọ́run ọba yín ẹ̀ máa ń bá a sọ̀rọ̀ ah, ìyẹn tí ń kú tipẹ́tipẹ́ láwùjọ ọtá àti ń ba lójó tó bá yé o gbẹni tó kú ìyàfẹ́ mẹ́ta lẹni tó pa tẹ̀lẹ́ni náà wọ́n sọ fún àdàbọ̀ àwọn sáré pé sọ fún àwọn èèyàn rẹ pé lọ́lọ́dọ́bẹ̀ mẹni tí ó pa ẹni tó kúrò lóòótọ́ láàrin wọn ní kálọ̀wá màlúù. níwọ̀n tó lọ́run ní kí Musa wí fún wa pé kálọ̀wá màlúù Musa jí iṣẹ́ fún wa pé inna Allaha ya'murukum an tadhbahu baqaratan. ọlọ́run bá ń pa yín láṣẹ kẹ́ ẹ màlúù. màlúù lẹ́ẹ̀mú wa á wà màlúù ń ṣe sábàbí mímọ́ tẹ̀lẹ́ni tó pa ẹni tó kú. Ẹgbẹ́ bí káwọn ọ̀rọ̀ ní Ìsìráyìlì wọ́n jẹ́ ìjọ ọ̀kan tí wọ́n sẹ́bẹ̀ nù. Wọ́n ní kí Musa bá wọn bèrè lọ́wọ́ Ọlọ́run wípé irú màlúù wo ni. Ordinary ní gbàgbá lọ́wọ́ Musa kì í ṣe fún akọ́dọ̀ ní káwá màlúù ẹni màlúù náà náà lè wá tọ́lọ̀ ń gbà lára. Wọ́n rẹ́ bí pé ìbéèrè àbéèrè jù ó kó bá wọn. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه alẹ́ ìnà tó bá bèèrè ọlọ́run ọba pé máa yí àbí iru iru màálù wo ni kí a wá lọ́bọ̀ ọmọdé tó náà irú màálù báyìí ni màálù o báyìí báyìí ni ẹwà ó Musa tó bá bèèrè lọ́wọ́ ọlọ́run pé ó tún ní rẹ musa bá wa bèrè lọ́wọ́ ọlọ́run wípé àní irú màálù rẹ̀ gan là ń sọ sí màálù tí ń gbélé ní àbẹ́yìn tí ń gbéko ó tún yá musa ní ọlọ́run ní irú màálù báyìí ní kẹwàá ká lè bá gbé ìtàn náà kúrú wọ́n sàpadà wá rí màálù náà wọ́n rí tán mọ̀kún náà dòdòdòdò bìbá àdòhà ọlọ́run ní kí musa wí fún wọn pé ń tẹ́ ẹ fẹ́ mà ní ma ẹni tó pa ẹni tó kú tẹ́ ẹ ti sẹ́wọ̀n. ẹ mú ara màálù ẹ fi na ẹni tó ti kú pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run bó jẹ́ kó jí tí wọ́n wá jí yóò wá wí fún yín ta ló pa òun bẹ́ẹ̀ musa wọ́n rí iṣẹ́ ọlọ́run wọ́n rí agbára ọlọ́run wọ́n rí bọ́lọ̀n ṣe máa ń yé òkú bọ́lọ̀n tó ní gbogbo ẹni bá kù ó padà ọlọ́ni bẹ́ẹ̀ ṣe rí òun náà lẹ́yìn náà tẹ́ ẹ bá padà kú làá padà gbé ìdè bẹ́ẹ̀ ṣe rí òun náà gbogbo nta ní àáṣe fún yín o ẹ̀yà àgbàgbé bẹ́ẹ̀ náà ní lóòótọ́ o tíyẹn àti tàbá ń fọ́lò ìtàn kékeré tá a sáré sọ yìí nípa asáàbò ìbákọ̀rọ̀ àwọn ìjọ onímàlúù káfẹ́ máa bóòrò lọ́run ṣe máa ń yí ẹni tó ti kú lẹ́yìn tó ti kú àwọn ẹni yìí kí á bí wọ́n ṣe ń bà nẹ́bọ̀ Mùsá sọ̀rọ̀ àwọn náà ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ ọlọ́run sì mú instruction wá wọ́n sì ń gbà pé bọ́lọ̀ ń ṣe mú wáyé náà ọlọ́run rán irú àwọn ń tọ̀hún ń túmọ̀ pé àmì ọlọ́run ti wà níwájú wa irú àwọn yìí yẹ kí wọ́n jìnnà sọ́lọ̀ má irú àwọn yìí yẹ kí ìbẹ̀wò ọlọ́run bá yìí wọn irú àwọn yìí yẹ ká lọ tó dẹ́rù ọlọ́run mọ́tò ti bọ́lá ṣe wá fàmì ní àwọn ẹni wípé nígbà tí mo fàmì náà ṣiṣẹ́ nígbà támì náà ò wúlò fún àmì náà padà wá pa wọ́n lọ́kàn tó ní ẹ̀bá ti rá mi ọlọ́run bóyá fàmì yẹn ni ó fi hàn yà bọ́lá ní kí ẹ máa rí ibi sí lọ yẹn wá rá àwọn àlùkí àgbọ̀lọ̀ ń ṣe lóun jẹ náà ta kéénu kéwú àmọ́ ránù bọ́lá ń jẹ bẹ́ẹ̀ lóòótọ́ ìwà àwọn ń tọ̀ hàn ló yẹ kó bẹ̀rù ọlọ́run ọba jùlọ olùwàfíní nàmá yakhsha Allaha min ibadihi ulama táwọn tí ò ní agbára àti níbi bẹ̀rù ọlọ́run dáadáa làwọn tó mọ́ ọlọ́run wọ́n ti ké wọ́n ti bá ọlọ́run ọba báyìí mà ní. abájá àwọn yìí náà ni òwá bẹ̀rù ọlọ́run tó bó ṣe yẹ ká bẹ̀rù ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní tẹ̀mí wọn ti kú ẹ̀mí wọn ò ṣe òṣìṣẹ́ má. ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa pé àwọn bàbá ìṣúra tẹni tó kú tó ti kàn fáàmù kó ti kú lójú ara wọn ọlọ́run sì ní kó jí láti lè wáṣọ ta lẹni tó pa òun kó tó wá kú padà nítorí máa ń tọ̀hún yìí gbà fọlọ́ dáadáa sí ọlọ́run fún mi ọ̀pọ̀ṣẹ́ ti kò lóògùn kan ní bá àdìbò àdìká fàmíyà kálí báyìí lẹ́ni wọ́n ṣe lọ sí gbogbo ẹni tẹ́mi bá sì ti lè sọ́lọ́ ìtumọ̀ rẹ̀ lẹ́tẹ̀mí rẹ̀ ti kùnà ẹ̀mí tí ó bá ti kú ní máa ń lè sọ́lọ̀ ó ní wọ́n dà á kọ́ ọlọ́ ni wọ́n dẹ́rù bọ́lọ̀ nípa rẹ̀ kí o ti ẹ̀ nígbà ní o ní fojú sọkọ́ fọkà sọkọ́ bí ẹ̀ bá ti ẹ̀ lè fojú sọkọ́ nípa títóbi ọlọ́ yóò fọkà sọkọ́ báwọn tẹ̀mí wọn bá ti lé bí wọn ò ṣe fọkàn sọkọ́ náà ni wọn ò ní fojú sọkọ́ kódà kí gbogbo ti ń dá àwọn àmì ọlọ́ọ̀kẹ́ gbé síwájú wọn àmì yìí ń wá lánàá wọ́n kàn ń bẹ láyé ni ẹ̀mí ò sí má ẹ̀mí tí ò bá jẹ́ pé ìrántí ọlọ́run níbi ń síbẹ̀ ni ó kú ni. ọlọ́run ẹ̀fọ́ mi àpàṣà ti kò ní òmòkò ẹ̀yìn ìbànú ìsìláyé rẹ̀ fún lẹ́yìn tá a bá àwọn nǹkan yìí hàn yín tán. èyí tẹ̀lé wá gbà dáadáa fọlọ́run sí pàṣà ti kò ní òmòkò ẹ̀mí wá di tó lé ó lé fàhíyà kálí ìjà ara ó lé bí òkúta ọlọ́run bá àríkẹ́ ọlá àwọn ẹ̀mí kan tẹ́ lọ́wọ́ bá fi líle owó líle òkúta kọ́dà àwọn aṣẹ́dùn kọ̀sìmọ̀tán ọlọ́run pẹ́dà àwọn nǹkan bẹ́nu àwọn èèyàn oríṣiríṣi ni àmì ń bẹ líle ẹ̀mí wọn bí òkúta ló ṣe lé àmì ń bẹ líle ẹ̀mí wọn ó tún le ju òkúta lọ ọlọ́run wá sàlàyé kí ni lọ́jíìkì kí ni rationale tí ó fi jẹ́ pé ara àwọn ẹ̀mí kan ni ó sì tún wá le ju òkúta lọ ọlọ́ni ẹgbẹ́ sẹ́yìn òní pé sẹ́yìn ní àbúrò ní ìbẹ̀rẹ̀ láti lẹ́mọ́ ẹ̀kẹ́fẹ́ jẹ́rú wọ́n ní ìjà láti lẹ́mọ́ ẹ̀kẹ́fẹ́ jẹ́rú ní ìhásíyàtìlá anábì ní ọlọ́ni ń bẹ nú àwọn ìran òkúta míì pẹ̀pẹ́ ẹ̀kẹ́fẹ́ jẹ́rú nínú ìlànà hàb tẹ́ bá gbé òkúta bí i granite lẹ́lọ́ mọ́ abẹ́lọ́jà àwọn òkúta àwọn àpáta ńlá kò sí bí òkúta ṣe lè ó ṣe lè pọ̀ tó tójú ò bá wọ̀ omi òrìn ibi sàn láti inú òkúta kan jáde túmọ̀ rẹ̀ ni pé òkúta ẹ̀ẹ́rì omi jáde yóò lọ ní ẹlòmíì ti ṣekú sọ́dọ̀ ọ̀rọ̀ àríkẹ́ ọlá kí òkúta bó ṣe le tó oníṣìlè jáde ń bẹ́ẹ̀ mẹtọrọ kí bẹ́ẹ̀ mìíràn ṣe wá lé tó kò tí ẹ ṣe lọ́n kó sokórí gbèlè ń ta kó banú járí èyí ò fẹ́ dàbí pẹ́mi rẹ̀ ó fẹ́ le ju òkúta lọ torí bí òkúta ṣe le tó lọ́yìnbó àmínà hijarati lànà yatafajjaru minhu al nù àwọn òkúta tó ní ma rí bí gbanú ẹ̀ jáde lọ́yìnbó àmínà lànà yashaqqaqu fayakhruju minhu ma ìbẹ̀ nù òkúta ìnà àti ìnà àgbàǹgà gbé kásìlẹ̀ sílẹ̀ náà ti lórí ẹ̀ òkúta tí máa fọ́. omi ó sì máa là ń bẹ́ inna minha lama yahbitu min khashyatillah ìbẹ́nu àwọn òkúta tí ó máa ya tí ó máa fọ́ ẹ̀yìn wò bí ìpé ya lásán ni wà tí ò yẹ yí pẹ́ da ọlọ́run òkúta kò yẹ pé gbà mí ìbẹ́ bá wò òkúta tí bá là ń gbà mí ìlà ìyá min khashyatillah ẹ̀yọ́ kẹ̀yìn ó fẹ́ mọ ẹgbẹ́ sáyẹ́ntì nìkan bẹ́ẹ̀ sì ni yíyẹ òkúta kẹ́yìn ní gbà mí ọlọ́run ní kò yé yín ni ìyá mẹ́nu kọ̀sì láti ìlà ìbẹ̀rù ọlọ́run ló fà á kó lè bá yé wa nígbà tá lẹ́gbẹ̀ẹ́ Musa alayhi salam tó sọ fọlọ́run ọba lẹ́kẹ́ alákèrè ọlọ́run á rí ní àǹgbèrò ìlẹ́ ìkù ọlọ́run fún mi ní yọ̀ǹda ìní ọlọ́run fẹ́ rí ọ. àwòtọ́ ni pé mi Musa ojoojúmọ́ ni mà wọ́n bá ọ lọ́wọ́ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ máa ń pè èmi ni bọ́lá ń sọ̀rọ̀ bọ́lá ń sọ̀rọ̀ bọ́lá ń sọ̀rọ̀ tí ní wàá fẹ́ wá da tó kí yẹn máa wá bá ẹni tí yẹn ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ kí yẹn máa wá rí ọlọ́run bọ́ ṣe pọ́n mi lé pé yẹn ń bá ọ sọ̀rọ̀ a rì ní àǹzọ̀rọ̀ lè fún mi ní yọ̀ǹda mo fẹ́ wọ̀ kọ́ ọ̀dà lẹ́ńtàrọ̀ ẹni rẹ̀ Musa ọ̀rọ̀ òbí mi. wọ̀lá kìnìún ló ìjàbẹ̀ ṣùgbọ́n òkúta àpáta tí ń bẹ wájú rẹ̀ ìfàmì kánú àwọn àmì mi ìfùsí lára ibi ọlọ́wà ti wá dá mi ma ń dá abẹ́lú mẹ́rin pé rẹ́fẹ̀lẹ́ mẹ́sàkọ́rọ̀ mẹ́kánà múlò lè jábàlì xọ́ọ̀nù ọ̀sọ́ àyíkọ́ nígbà tí àmì kánú àmì ọlọ́run tó dára òkúta bí musa náà ṣe ya náà lòkúta ya tó túmọ̀ wípé fẹ́yìnà mi nìhálà máa kẹfẹ́ jẹ́rò mi ní xọ́ṣìyàtìlá ń bẹ́nu àwọn àpáta bí wọ́n ṣe lè tó náà èmi wọn a tún tí wọ́n bá wá ń jẹ́ wípé bọ́ ṣe wá jẹ́ kí ọ̀kẹ́ ń sòkúta ń tiẹ̀ ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń palẹ̀ ní ọ́ ó yẹ kí wọ́n náà páyà ọlọ́run ní pípáyà tí wọn ò fi ní fi ọ́ wí òkúta a sì gbọ́dọ̀ fi ẹ̀mí mùsùlùmí wí òkúta àyàfi mùsùlùmí tó bá ti wá sọ ìrìn òkúta àgbófinró ẹ̀wí òkúta ọ̀nà wo nìyẹn lè wá gbà ìwé òkúta òníkẹ́ ọkè èèyàn lé ọlọ́run pè lójoojúmọ́ lọ́mìí ẹ̀ma àrùn náà máa ń pè bọ́lá ní owó akíyàn kì í sì lọ kéwù irú yìí òun kúta òrè síbẹ̀ òun tọ̀hún ti kọjú òkúta ni ó ń pè ọ lójoojúmọ́ bọ́lá ń pè ọ pé wá kírun ọ̀sìkì èmi ẹ̀kan ní máa ń kí lọ́sẹ̀ irú yìí òkúta wúlò jùlọ àmì pẹ́mi òun tọ̀hún sì ti kú nù tó pé tíyàn bá ń kírun lápèjúwe nísìnyí ń kírun lẹ́ẹ̀mọ àwọn lójúmọ́ kò kò sí bọ́ ṣe kírun kan tó ọ̀rẹ́ sọ̀rọ̀ àlá tọ́ba sì ti sọ̀rọ̀ lákọ̀ ọgbọ̀n ọ̀dọ́ akọ́lọ̀ lórí ẹ̀rọ àlá nígbà Muhammad sì yí fún wa pé مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت àpèjúwe ẹni tí máa rí bí rántí ọlọ́run ọba rẹ̀ àtẹni tó wù òkè ń rántí ọlọ́run ọba rẹ̀ òkú àtàlàyé ni títún àtẹni tí ọlọ́run ọba rẹ̀ kí ọlá pé ọlọ́run orúkọ ọlọ́run sílẹ̀ lórí ẹnu rẹ̀ ní àmì pé yìí ò tí ì kú tánà ẹ̀mí ìgbẹ́ yẹn lè máa jẹ́ pé kí wọ́n lò tánà o káwọn tẹ́ndẹ́nsì pé ẹ̀mí tí ń bí pẹ̀tà sì máa bẹ lára rẹ̀ lọ́pọ̀ ní ẹ̀tọ́ ẹni tí kì í tiẹ̀ ṣe lọ́wọ́ àtọ̀ ṣùgbọ́n káyà tí wọ́n lọ ní kí báwo lẹ̀mí wo ṣe wọ́n ń jẹ́ kẹ́mi tí ó kú báwo lẹ̀mí ò ṣe ní kú òní kí sallam wọ́n ṣàlàyé fún wa nǹkan tá a lè ṣe tó lè tí o bá kù díẹ̀ kẹ́mi kú ó súná kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kí ó tún jẹ́ kí ẹ̀mí náà kó padà nígbà tá a bá nígbàgbọ́ àwọn nǹkan tí ànábì ní kí a mójútó tí òfin ní jẹ́ kí ẹ̀mí wa kù. wọ́n ní ẹjọ́ kan alága Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọdún sáwọn sàábé tẹ̀yìn sàábé mi wọ́n fún yín láwọn kìnnì kan. ẹ bá ti mójútó àwọn nǹkan yìí ó súná pé ẹ̀mí yóò torí àyèmá mojú táwọn nǹkan yìí sábà fi kan ni ní tí ma ń mú ẹ̀mí kú ọ̀rọ̀ náà ni man ya'khudhu anni ha'ula'i al-kalimat ẹnikẹ́ni nínú yín tó bá gbìyànjú àwọn nǹkan tí mo fẹ́ wí fún yìí tó gbà á lọ́wọ́ mi fa ya'malu bihinna ó sì gbìyànjú láti fi ṣiṣẹ́ aw yu'allimu man ya'malu bihinna nígbà tó náà fi ṣiṣẹ́ tán ó tún wá àwọn èèyàn kọ́ lábẹ́ bóyá burú bóyá ọmọ bóyá ẹ̀gbọ́n bóyá ìyàwó bóyá ọkọ ẹni mọ̀ gbọ́ kánábì ní ká máa mójú káwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí mẹ́rẹ̀ àwọn yìí kẹ́mi má bàa kú ẹ̀nábì tí yẹn bá ti lè ṣe pẹ̀lú òkú ọlọ́run ẹ̀mí ò ní kú ni yóò máa ní kẹ́mi rẹ̀ máa ṣẹ̀mí bára ṣe ń ṣẹ̀mí torí tí òye ọ̀pọ̀lọpọ̀ wà ní pé bára rẹ̀ ń ṣẹ̀mí ò túmọ̀ pé ẹ̀mí rẹ̀ ń ṣẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí nǹkan gbogbo ìgbìyànjú wa bára ọ̀sẹ̀ ní kú bára ọ̀sẹ̀ ní tìlà mójútó ògbòrò tá a ná oúnjẹ tá à ń jẹ lásán tá à ń jẹ lóúnjẹ tá à ń wọ̀ lásọ tá à ń gbé ńlé tá à ń gbé ní ọkọ̀ ara là á ń gbìyànjú kó má kú a ní kára náà fún ìbẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́ pé náà ní ń jẹ́ ẹni tí ń gba ara lálejò lẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wo mójútó ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa àkérà nǹkan fẹ́mi tẹ́mi òfin ní kú bẹ́ẹ̀ sì ni àìkú ẹ̀mí ní òmálìkì yá máa dá fọ́yà kò sí bára ṣe lè máa yè tó kí gbogbo ojú rẹ máa ṣe dáadáa tó kí gbogbo oríkèéríkèé ara rẹ máa jẹ́ nǹkan tó fara balẹ̀ tó tẹ̀yìn bá ti kú lásán ni lẹ́nu wá rí àwọn sàábẹ́ pé jábá ti gba àwọn nǹkan tí mo fẹ́ wí fún yìí nǹkan o pẹ̀lú ògbó ọ̀rọ̀ ló sàmàdé fún yẹn fàkọ́lá àbò fọwọ́ ẹ̀rọ Rasulullah anábì mọ̀tá ń sọ̀rọ̀ yìí náà ń bẹ pẹ̀lú yín ẹrú ìfẹ́ mi ìyẹn lọ ìfáwọn yòókù mi káwọn náà lè rí fún gbogbo nǹkan tí bá ń gbọ́ ike anábì yẹn ni bá mú báwọn nǹkan tá a fẹ́ kà yín kọ́ o ní ó sáǹfà ní fẹ́mi rẹ̀. fàákàdà bìyẹ́dì wọn anábì wa gbà wọn lọ́wọ́ mú fàádà hamsan anábì wa kà wọn kan báwọn tá a fẹ́ kà yìí wọn kà táwọn táwọn mójútó òun ló lè mẹ́ni má kú òun yóò tá a máa fẹ́mi jẹ ó ní para ẹ̀mí tá a máa fi pa ẹ̀mí gbogbo ń tà ń sin lára káà òbí kú òun náà ni ó jẹ ń tá a máa ṣe fẹ́mi náà tẹ́lẹ̀ òfin náà kú. ọlọ́nàbí wa ní àkọ́kọ́ ìtàkìrì màhàrímà tẹ̀kún àìbájẹ̀ náàsì. ìrẹ̀lẹ̀ tó bá fẹ́ sẹ́kẹ́mì rẹ kú gbogbo ń tọ́lọ̀ ní ọmọ ṣe àwọn mọ́ṣẹ́ ọlọ́run gbìyànjú kó jìnnà sí i tẹkùn àgbàdàn náà sí. tábàdí ká máa tíra àti máa réètì wájú ọlọ́ wọn ò réètì wọn náà sínú àwọn tó súnmọ́ àwọn ọba dáadáa. ìṣúná àwọn ọba easy kẹ́mi kákan wá kí wọn mọ́ṣáláṣí nìkan láàfin sí lọ́hùn ìkà ń bẹ nú ẹ̀mí o. gbogbo mọ̀sí ọlọ́run má parọ́ má jiyàn jìbìtì má jalè má zìnnà gbogbo àwọn nǹkan tó lọ ní kéèyàn jìnnà sí àgbẹ̀bí ní ìtẹ́kìlì màhàrímà jìnnà sí gbogbo mọ́sí ọlọ́ tẹ̀kún àbẹ́dẹ̀ nọ́ọ̀sì wọ́n gbé ọ sí pèpè á ah, inú àwọn tó sinú àwọn ọba jù lónìí wà. ìsinú àwọn ọba jù túmọ̀ kí ìyáàmù lórí ẹ̀kọ́ pọ̀ gbígbẹ́ lọ yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìsinú àwọn ọba jù túmọ̀ kí náfìlà rẹ̀ pọ̀ jẹgbẹ́ lọ yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìsinú àwọn ọba aláàjù túmọ̀ títì lára rẹ̀ pọ̀ jẹgbẹ́ yìí náà bẹ́ẹ̀ ni. ọmọ tó kó gbogbo ẹ̀ jẹ ni pé ìtẹ́kìlì màhàrímà ànábì ní gbogbo tọ́lọ̀ ń bá lóun ọ̀fẹ́ kíláà tó ọba tí ìmọ̀ ìpọ́lọ̀ ń bá lóun ọ̀fẹ́ kìíní kan lọ béèrè lọ́wọ́ àwọn tó mà nípa alákọ̀dákun àwọn nǹkan àrò gan ọlọ́run bá lóun ọ̀fẹ́ ẹ̀ sí i ọba ní ká gbé tọ́lọ̀ ń bá lóun ọ̀fẹ́ ká máa ṣe tọ́lọ̀ ń dá fún wa ṣẹ́ gbé tọ́lọ̀ ní ká máa ṣe tọ́lọ̀ ní a táwọn àwọn ìran ẹranko ẹwà dúró ẹranko tí ń bẹ tọ́lọ́run bá dá èyí tá a mọ̀ ni èyí tá a mọ̀ ni ní ẹ má jẹ nínú ṣe lẹ́yìn àwọn èyí tí mo ní ẹ má jẹun gbogbo jẹ bó ṣe ti jẹ nínú àwọn omi tí láyé fún wa láyé nínú ìran àwọn obìnrin tí mẹláyè tí ì wa nìkan lọ́run ní amádọ́dọ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ntọ́lọ́run bá ní a máa ṣe sẹ́ẹ̀dẹ̀ ntọ́lọ́run náà fún wa ká máa ṣe àárò pé díẹ̀ báyìí òrọ̀lọ́ ká ní ká dáadáa pé ní a nítorí tí oògùn lọ tí ní àbáyísà oògùn lọ tí àbáyísà àìsàn ni títí yẹn máa ń mu sìgá tí oògùn náà pè ní àbáyísà àìsàn ni bẹ́ẹ̀ wá ní gbogbo ntọ́lọ́ ọ̀bá wa ní ká má ṣe náà tá a bá fi làákàyè tí ìfẹ́ ẹnu ò tí ì kó bá wò ó àárín táǹfà ní tiwa náà ni. sọ̀dọ́bì ni àkọ́kọ́ tí ń fún ọ òní pé ìtẹ̀kìrì màhàrí máa tẹ̀kùn náà àbẹ̀dẹ̀ náà sí gbogbo ntọ́lọ̀ máa ní ọmọ jìnnà sí gbìyànjú kò jìnnà tẹ̀kún náà àgbàdà nọ́ọ̀sì tí wọ́n máa ń rí ètí ẹ̀wọ́n rí ètí ẹ̀pẹ́ á inú àwọn kò ṣe náà bá jùlọ. Ànábì tó ní wàrúdà bìmọ̀ àkọ́sàmọ̀ lọ́rù lẹ́kà tẹ̀kún àgbàdà nọ́ọ̀sì. Nǹkan kejì tá a fi lè mú ẹ̀mí rẹ má kú nígbà tí ètí rẹ kó kú. Dọ́là ńlá fún ọjọ́ kó tú ọ. Kódà ayé máa rò bí ikú ọ̀rọ̀ níjù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pa ẹ̀mí lọ́pọ̀lọpọ̀ láyé lónìí òun káwọn ẹ̀mí má dúró káyọ́lú sí ntọ́lọ̀ ń fà wá ẹ̀mí ma wá nága sí ntọ́lọ̀ ń fẹ́ dá mi ní òwá ilẹ̀ nílùú ntọ́lọ̀ àmọ́ òfò náà eléyìí inú àwọn nǹkan tí ń pa ẹ̀mí láyé nìyẹn má jẹni tí ó sọ̀kájú àsórí ọlọ́run kò sẹ́ni tí ń bẹ lórí ìyáyé tó yọ ọlọ́run ọ̀bọ̀ kárí náà oyè ọlọ́run tọ́lọ̀ máa ń fún ẹ̀dá kì í sábà jẹ́ bákan náà tọ́lọ̀ máa fún a ọlọ́run lè má fún b ọlọ́run tún wá fún b lẹ́yìn tí a náà ò ní tọ́lọ̀ máa ti wá fún ọ ní nǹkan kan nú àwọn tọ́lọ̀ máa ń fún ẹ̀dá gbàgbé àádọ́lẹ́rì kọ́sọ̀nà lọ́ọ̀dùlẹ̀ ntọ́lọ̀ wọn bá kọ fún wọn ọ̀rọ̀ ayọ́nu sí bàbá wá ayọ́nu sí kódà àwọn èèyàn ní ni anábì sọ fún pé sọ tí ò gbọ́ náà o anábì kọ́ lẹ́kọ̀ọ́ kan lónìí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́ọ̀rọ̀ dọ̀bì máa má fi tọ́lọ̀ ń pín fẹ́nì kejì dájọ́ ọlọ́run lórí ara tiẹ̀ má fi tọ́lọ̀ wọn bá pín lórí ẹnì kejì rí pọ́lọ̀ wọn bò ṣe dáadáa fún ọ má fi tọ́lọ̀ wọn bá fẹ́ nìkan tí ò fún ọ fi wá pọ́lọ̀ wọn bá ah, ọlọ́run ọ fi ẹ̀sìn mi òwà kẹfẹ́rí nù níjẹ́ bá lọ́wọ́ bò fi ẹ̀sìn kẹfẹ́rí mi kò mú orí ọlọ́run pẹ́pẹ́ tí wọ́n náà ní ìpọ̀jù tọ́lọ̀ ń fẹ́ lómìnira lọ ìyẹn ògbà títọ́ yìí ò túmọ̀ kí yẹn má bẹ láwọn ní nǹkan nípa tí ọlọ́run mo dúpẹ́ ẹgbẹ́ mi rò ní tí wọ́n fẹ́ báyìí ọ̀sùn wọn bẹ lọ́wọ́ náà mo yìn wá ní túmọ̀ kọ́ máa wá fún ọlọ́run ọba ọmọ wa pọ̀n pí ara ẹ̀ṣẹ́ da ọlọ́run ọba mi kọ́ wá lè rò bí kọ́lọ́run ọba òṣè fún wọn tó ọkọ lè rò bí kọ́lọ́run ọba ṣàbòsí fún wọn ọkọ lè rò bí kọ́lọ́run ọba ọlọ́run bákan ẹlẹ́ẹ̀kẹta tí ń wí fún ọ ni pé wa ahsin ila jarika takun mu'mina ànábì gbogbo ẹni tí bá fi ń jẹ́ alábàágbé rẹ̀ ṣe dáadáa sí i èyí ò ń mú àwọn nǹkan tí máa mú yímánì pé ní o ìsìláàmù lọ ìsìláàmù ọ̀kọ́ mùsùlùmí kó ṣàyè dáṣálábàgbé ìsìláàmù ọ̀kọ́ mùsùlùmí kó lọ gbẹ kóòtù fún alábàágbé kó lè bá a kó síbẹ̀ nínú ìsìláàmù pa mùsùlùmí láṣẹ ni pé èyí ó máa ṣe dáadáa ṣálábàgbé kódà ìsìláàmù fi ṣe ya síkì pé má ní pé kódà ìsìláàmù ń fún wa pé láyé mìínú ahadukum kódà nígbà pẹ́ nìkan nù yín pé ìmánì rẹ ti ìmánì rẹ ti pé nígbà tí wọ́n bá ti ń jẹ lágbàáyé wà jáàrò ń já ẹ̀rún tálágbàgbé rẹ máa ń jẹ́ pé òun ò ló ń jẹjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ alágbàgbé èèyàn gbọdọ̀ mójútó Ànábì ní wa ahsin ila jarika takun mu'mina jẹ́ni tí ó ṣe dáadáa sálábàágbé rẹ̀ kó jẹ́ wípé kọ kí mọ́nì lè bá pé lọ́dọ̀ Muhammad sallam wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ní Jibrilu náà wọ́n ń bá wọn nínú wa ṣe wá sí fáwọn pé ẹ Muhammad ṣe dáadáa sálábàágbé ẹ Muhammad ṣe dáadáa sálábàágbé àtàrà náà ń tún ànàrú láyé wà rúwé kòkòrò débi pé ibi ká nàbí tí jìbìlínù máa ń ṣe wá sí alábàágbé máwọn dé àwọn fẹ́ẹ̀ lè wò bí ipa alábàágbé ó jogún àwọn. eléyìí kọ́ ànábì ní ọ́fíìsì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ànábì wa sọ fún àbúrò òwúrọ̀ wípé wà á hìbàlì náà sì máa tó hìbòlì náà síta tẹ̀kún mùsùlùmá tó gbìyànjú bákan náà inú àwọn ìròyìn tí ìsìlámù fún wa nù tẹ́mi ìròfin ní kú ànábì ní gbìyànjú àhìbàlì náà sì fẹ́ fọ́mọlàkejì máa tó hẹ́bù lè náfṣíká irú dáadáa tó fẹ́ fọ́mọlàkejì tó fẹ́ fọ́ra rẹ fẹ́ bẹ́ẹ̀ fọ́mọlàkejì bẹ́ẹ̀ náà nílùú àìdá tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ má fẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọlàkejì náà ìsìlámù fẹ́ tá a bá ń rìn tá a bá rí gbòdó jọ ọ̀nà ká má rò pé àlàmúlẹ̀ ìgbòkúkú gbé mi tèmi ọmọ wa lọ ọ lọ ọ mú kó àbí ọ ní ọlọ́run ṣe mọ́tò mi lọ́wọ́ ní kí í ṣe ibú mọ́tò mi ọwọ́ àfihàn gbogbo mọ́tò mọ́tò ìsìlámù kan àdábìrì kọ́dà kọ́ mú nǹkan tó lè pààyàn léwu tó lè pé ewu báyàn kọ́ wá rí lójú ọ̀nà kọ́ wá mú kú àdábìrì mu yín má nìyẹn. ṣe pé ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ fọ́mọdà kejì irú ntọ́ nífẹ̀ẹ́ fúnra rẹ̀ lẹ́bi wá sọ nígbẹ̀yìn fún sàbẹ̀ yìí pé wàlà tó fèrè gbìyànjú kọ́ jẹ́ kẹ́mi kó kéré èé sàmì rẹ̀ kí ọmọ rẹ̀ rìn lẹ́bi wí kéèyàn wá jẹ kéèyàn wá sọ yàn dàbí kéèyàn máa ṣiṣẹ́ rí pé ẹ̀rín náà ni wàá kún ojú yàn ní gbogbo ọ̀gà nàbí ni wàlá tó kìsìrì dọ́hìkà mọ́dé kẹ́rin rẹ̀ pọ̀ fa iná kẹsìrọ̀tà dọ́hìkì tùmí tòlùkọ́lìbà torí pé kẹ́rin bá ti kẹ́rin bá ti pọ̀ jù fún yàn gbogbo nǹkan náà ní fi ń ṣẹ̀rín gbogbo nǹkan náà lẹ̀fẹ̀ àwọn tí bá ń ṣe ẹ̀fẹ̀ káàkiri àwọn tí máa ń pààyàn lẹ́mìí ni sẹ́kẹ́ kí èèyàn máa rẹ́rìn ju láyé ń kọ́ tí èèyàn bá ní kí èèyàn ro bí èèyàn ṣe ń sáyé èèyàn ń ṣe ìṣe tí ń jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbàlèkè àmọ́ iná lèyìn ó lẹ́jọ́ sí. àti kí èèyàn máa wá jẹ́ni tí ó máa bẹ lọ́hùn máa sunkún sọ́lọ́hùn jẹ́ kẹ́mi èèyàn kó fà sọ́lọ́ lọ́pọ̀lọpọ̀ gbà. kí èèyàn wá jẹ́ pé ẹ̀rín ni ó wàá pọ̀ jù fún yàn ànábì ní inna kathrata dọ́hìkì tùmí tòlùkọ́líbá kẹ́mi bá ti pọ̀jù ńkọ́ o ni ó jẹ́ wípé ni ó kó bá ọkàn èèyàn èèyàn ò ní láǹfààní àti rí pé ẹ̀mí èèyàn ń sẹ̀mí náà. sọ nǹkan márùn tí anábà Muhammad tí wọ́n kọ́ sọ̀hábẹ́ yìí tí wọ́n sì ṣàlàyé fún pé yóò mú ẹ̀mí èèyàn máa sẹ̀mí ẹ̀já mójútó tásì mójútó kájínà sí kó lè mú ẹ̀mí èèyàn kú kódà kí èèyàn rò bíi pé èèyàn ń ṣe èèyàn sì ń bẹ láyé abẹ́lá subhanahu wa ta'ala gbogbo bá ń bẹ tí ó mú ẹ̀mí wa kú kọ́lọ̀ ń gbogbo wa jìnnà sí àwọn iṣẹ́ tá a máa ṣe ní ṣíṣẹ́ rẹ lọ́rọ̀ rẹ tí ó mú ẹ̀mí wá máa ṣẹ̀mí tọ́lọ̀ ń kókun ọlọ́wọ́ lórí rẹ̀. الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم لا تفنى وبارك لا تبارك وإكلاك يفنى محمد صلى الله عليه وسلم nínú tí a tún wá gbọ́dọ̀ mójútó ètí a fi mójútó ẹ̀mí wa tẹ̀mí òfin ní kú tágbìyànjú tá máa gbẹ̀mí lọ bá dókítọ̀ tí wọ́n máa ṣẹ́kì ẹ̀mí wa àwọn dókítọ̀ tí wọ́n sì máa ṣẹ́kì ẹ̀mí wa náà ní gbogbo ibikíbi tí wọ́n ti bá ń ṣàlàyé ọ̀dọ̀ lọ́wọ́ bá fún wa yìí ni dókítà ẹ̀mí ó sì yẹ kó yé wa wípé ẹ̀mí náà ò náà lè yan o afaniya xaadu mẹ́rin jismi kamka shikọ́ọ̀lì xidimatihi fa anta bi ruuxi laabin jismi insaan bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ní gbogbo ìgbà ara yìí náà ni kí lọ́wọ́ jẹ tọ́wọ́ fi máa rẹwà sí kí lẹ́sẹ̀ ó tẹ́sẹ̀ fi máa rẹwà sí kí nínú ó jẹ kí inú fi máa gbádùn sí òun là ń mójútó yìí inú ò bá di nígbà tí ó tó báàgì nígbà tá a bá ń mójú tójú nìkan tá a fẹ̀mí tó ní aráàlẹ̀ afáàní lọ́ọ́ mọ òkú fàáńtà bí rúùhì lábìlì jísìmì ìsànù tá a bá ń pè ọ́ léèyàn ẹ̀mí ẹ̀rọ náà ń pè léèyàn gbẹ́tẹ́mi ẹ̀rọ bá ti kú tí ò sí mọ́ tí wọ́n kàn fáwọn pẹ́mi ẹ̀rọ òṣìṣẹ́ mọ́ ọjọ́ náà ọ̀dẹ́ èèyàn náà òkú ni wọ́n máa pè ọ́ káwá sọ wípé ẹ̀mí ti mú wa dé dé èèyàn làwọn amójútó àìlè burú jáì fún ọmọ ènìyàn nínú tó lè mú wa mójútó ẹ̀mí oníká máa bẹ lọ́wọ́ ọba àlókè ọlá kọ́lọ̀ ń bá wa tún ẹ̀mí wa ṣe nígbà Muhammad sallallahu alaihi wasallam tó ní pẹ́lú àwọn ọba ti Muhammad tó wà nígbà Muhammad sí fún rẹ̀ tó ní pẹ́lú àwọn ọba gan fúnra rẹ̀ wọ́n ti fún ẹ̀mí nígbà Muhammad má dáadáa inú àdó àti ànábì máa ń sèkà tó kú ni pé Allahumma aati nafsi taqwaha wa zakkiha anta khayru man أنت ربها ومولاها فيولن وبارك ولا آتي نفسي تقواها لكن بان قيمي من معاسي نقاري بان قيمي من معاسي ما تقصصي نقاري وزكها أنت خير من زكاها لجت ما وابدلن قيولن لكن بان قيمي مما قصنا تلي بان بان قيمي ما جوانا أنت ربها ومولاها تلي أنا لله وبتلي مني وأنا لله inú àdúrà ká nábì tó máa ń ṣe láti mójútó bọ́lọ́wọ́n ọba àlekè ọlá àwọn ò lè dá bọ́ ẹ̀mí àwọn àwọn ò lè dá tó ẹ̀mí àwọn àwọn ò lè dá mójútó ẹ̀mí àwọn ànábì ni yá mu kọ́ lè balẹ̀ kò lóòdù ìyá ọlọ́run ọba olùyí ẹ̀mí padà bó ṣe wù nínú ntọ́lọ̀ mọ́ ń sílẹ̀ mi ni pé àìmọye ẹ̀mí yumsi yusbihu kafiran musliman wa yumsi kafiran mùsùlùmí lẹ̀mí náà ó gbajú ní àṣùbà nígbà tí ó fi di ọwọ́ rẹ̀ lẹ́ńkọ́ ẹ̀mí ó sì fi kẹfẹ́ ni ṣé mi tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ni pé kó bi ọlọ́run ní bíbẹ̀ tó pọ̀ nípa bó o lẹ̀ mí ò ṣe ní parẹ́ lábí ó ní eré ọlọ́run ọba àlekè ọlá yá muqallibal qulub eré ọba olùyí ẹ̀mí lọ yí ẹ̀mí padà thabbit qalbi ala dinik jẹ́ kẹ́mí mi kó máa bẹ lórí ìríbisìn ọ dáadáa yá musarrifal qulub eré ọlọ́run ọba àlekè ọlá olùyí ẹ̀mí lọ yí ẹ̀mí bọ̀ padà sarrif qalbi ila ta'atik jẹ́ kí ẹ̀mí mi máa jẹ́ pé ìrìn ọlọ́run ni ó fẹ́ máa sìn so ẹ káwa náà ká mójútó ẹ̀mí wa bá a lè ń gbìyànjú tá n kírun tá n gbàwẹ̀ tá n ṣiṣẹ́ dáadáa ká tún máa bẹ lọ́rùn ọba àlekè ọláfẹ́mi ló ti máa wá mú ẹ̀mí kú kíákíá lórí kí yẹn kẹ́ máa wá jòkó ti fíìmù dáadáa kí yẹn máa jòkó tó ní dáadáa gbogbo eléyìí nǹkan ó ti pa ẹ̀mí ẹlẹ́mìí káàkiri láláì mọ́ tó sì ní ọkàn rẹ̀ lò tó lẹ́mi rẹ̀ lálẹ́kìyàmà kó má fààyè lẹ̀ fáwọn tí ò lẹ́mi má kí wọ́n bẹ̀mí rẹ̀ jẹ́ o abi Allah subhanahu wa ta'ala kó bá wa tó ẹ̀mí wa Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha ha rabbuha mawlaha Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta ha mawlaha اللهم آت نفوسنا تقواها ha أنت خير من زكاها أنت ha مولاها اللهم انصر الإسلام والمسلمين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 وترحمنا وتصرف قلوبنا لا تعاتب يا الله يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله